ọmọ alágbẹ̀dẹ àkọ́kọ́ bó bá fi náà wá ló ṣeun fi náà wá ló ṣeun finá ń bẹ̀ lẹ́nu alágbẹ̀dẹ ọlọ́ọ̀ládé àjọkọ̀ òní ọmọ àtọ̀run bẹ̀bí àlè ò bá sọ òbí láyé ń bí àyíndé mo dé mo wá gbá èrè tèmi o. àṣàkẹ́ aláyíndé mo dé mo wá gbá èrè tèmi o. títún ló ní ká tún mi ṣe èèfà ló ní ká ọ̀fà ní mọ́ra o. bọ́jọ́ báyọ̀ ayọ̀ ọ̀pọ̀rọ̀ báyọ̀ àkàtà yìí. Eh, eh bọ́jọ́ báyọ̀ akọ̀rí. bọ́jọ́ báyọ̀ akọ̀rí. bóòrùn kì í máa ikú jí kó sọ́mọ́lá. fẹ́ká àlàyé fẹ́nà. omi kì í jà kó bójú ẹ̀yìn ọ̀rọ̀ mi dà gègé ní ti fẹ́nu bẹ̀ wá. tó bá tèmi lè dáríjọ pé òun mo bá àgbèrò ní kú gbọ́wọ́ lọ́ládé <laughs> bẹ́ẹ̀ kọ́ ẹ̀mejì ló pè lọ́ládé tó bá ṣe pé tèmi lè bá dájọ́ pé o mo ṣàṣe bá àgbèrò ní kú ń gbọ́wọ́ ọwọ́ ti sì gidi bá gbé agbétì ló mọ̀ gbé e. mo ṣàṣe bá ọ̀dẹ̀ láwọn ewúrẹ́ o. àṣàṣe ò ràn bèbí ẹ ṣàgbéjẹ mọ́wọ́. Ah, àìjẹ́ àyà àjà àgbà. kí ló dé mo fagbára sí i. agbára ló fi kọ́. kò ṣe bẹ́ẹ̀ kọ́ àìlè àlà àjà àgbà. bàbá mọ̀ rú fàátù bàbá àjọyìn bí mi máa ń rù ú fún un a má bínú aláàjì mi àgbà kì í bínú ọmọ. kẹ́ ẹ má bínú aláàjì mi àgbà kì í bínú ọmọ. dídùn dídùn o àyíǹde dídùn dídùn dídùn o àyíǹde dídùn dídùn dídùn dídùn là ń balẹ̀ olóyìn àfọwọ́fà ní òpè kúté ilé gbẹ́n gbẹ́n gbẹ́n gbẹ́n gírì gírì gírì. lórí gírì ni màá tẹ́lẹ̀. àfọwọ́fà ní òpè kúté ilé o àfọwọ́fà ní òpè kúté ilé. ó ní bàtọ́jà ń tó yóò tó ránṣẹ́ kó lógbò. tóní kólógbò máa ń sọ̀sẹ̀ kó súré wá bólóńgbò bá wọlé ètèkúté ẹ mọ̀ pàṣàrà ìlú ló wọlé ètèkúté. ó lọ lè kúnnù ló dájú. bẹ́ẹ̀ bá wá wẹ̀dùn títí bí o bá rí ìgbà ẹ̀kún odò onítọ̀hún kó padà sẹ́yìn. tí o rí pẹ̀kún odò tónítọ̀hún kó padà sẹ́yìn olúwẹ̀rí ló máa rí o bẹ́ẹ̀dá bá fojú kò lúwẹ̀rí. bẹ́ẹ̀dá bá fojú kò lúwẹ̀rí. tọ̀hún kì í sàn lódò àṣàrà ìlú ló fojú kan ohun ojú wà lójú rí. ọ̀tẹ̀ ìgbàjú ọ̀làgbèdè má má gbé dànù a máa bojú wẹ̀yìn o. ọba rí ìgbẹ́ gbẹ́gbẹ́gbẹ́ ibẹ̀ ní bẹ́ẹ̀ gbẹ́gbẹ́ àfọ̀kọ́jú rẹ̀ ní tábọ̀. mi n ò tẹ wàá gbọ́n tó lù ń bẹ̀ o. torí o èjìká òsì náà fi ń jó gbẹ̀gbẹ́ gbẹ̀gbẹ́ gbẹ̀gbẹ́ ẹni tí àwọn ẹ̀sìn sọ́dọ̀ alágbà àti ìyàwó ṣe gbẹ̀gbẹ́ gbẹ̀gbẹ́. orí ń bẹ lẹ́nu ìrù ń bẹ lẹ́yìn lọ́jọ́ kọjọ́ o akọrin jíjẹ akọrin. ó wá ní gbàgbọ́ ó wá ní ọkọ lamẹ́ríkà kan nílùú holland wọn mú jọ. gbogbo èmi èmi ò jẹ wà á mọ gbogbo èmi. àìbí àmọ́ rántí ìlú mo fẹ́ lọ bẹ̀. akọrin tó jẹ tẹ́lifísì kan nílùú gómìnà wọn mú jọ. èmi ò mọ gbogbo èmi mọ. pátá ń ṣeré. nílùú jámánì. akọrin ìlú holland akọrin ìlú belgium ó wá ní pátá ń nílùú jámánì sọ́ni gbogbo eyín èmi ò tiẹ̀ wà á mọ̀. Ah, ó ní bìlàkìtà mọ̀ nìjó. mi ò gbọ́ gbogbo ohun tó ń sọ ń bẹ̀ mọ́. àìdè ọkọ̀ jágbajàgba lónìí. ọkùnrin. ọkọ̀ orin gan. ọkọ̀. tó bá jẹ́ pé ọmọ agbájé ń bá bẹ láyé mo bí dáa. ètè ọmọ ọkọ ni mo fọ́ọ̀lù ẹ̀ kí mo kọ́ jágbajàgba. ìwọ kọ́ lọ kọ́ báyìí ló kọrin rẹ̀. nǹkan sí ọ báyìí bá kọ bẹ́ẹ̀ mi ò bàbá tó kọ dáadáa ntí mò ń ṣe iná pé rí miss.

èmi ò mọ ìdáná rárá mo ṣe ẹ̀fẹ̀ ìbọn ìṣàná lọ mi mo ṣe ẹ̀fẹ̀ dáná lọ pè mí o. kí ló sọ. àṣàkẹ́ ọ̀pọ̀ àbẹ́ẹ̀dì. ọlọ́run ní jẹ́ kí méjèèjì jẹ́ kí èmi ní. àṣàkẹ́ sórí ẹ̀ òkú. ọlọ́run ní jẹ́ kó mi. kí ni àdàdà tó ń sọ iná. ọ̀sẹ̀gbọ̀n fẹ́ pọ́ dànù ni bàbá ń dáná oúnjẹ wọn á ló kó dáná ìsọ̀tọ̀ pé ṣé sùúrù ẹbí wọn lọ ẹbí wọn lọ fún mi ẹbí wọn lọ pè mí. Ah, ah. ó sì mọ̀ pé àwòkọ́ lọ̀gọ́ olórin. àwòkọ́ kọ́ ìbákà ni ah, ó ṣe pé láyé òròfó ó dà pé orí rẹ orí rẹ ti dàrú ńgbà ah. tẹ̀mí ń kọ orin tí mo fún orin pa òrùn rẹ pé kóńjó fi délẹ̀ oh. tó wá ní mo fún orin pè ọ́ ah. èmi fún orin pè ọ́. ó ṣe wá pè mí tí wọn ní jẹ́. mo ní ìwòní lẹ́mí èèyàn mo ní ah. ìwòní lẹ́mí èèyàn lọ́wọ́. ọmọ jẹ kẹjọ ọjọ ọmọ jẹ kẹjọ ọjọ ọmọ jẹ kẹjọ ọjọ ọmọ jẹ kẹjọ ọjọ.